mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà látòrí ayélujára ni ọ̀làlẹ́kan agbanàkí ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ bí inú rẹ̀ ṣe dùn tó látàrí bí ikọ̀ Arsenal ti na ikọ̀ Chelsea pẹ̀lú àmì ayò kan tí ó do nínú ìdíje eléyìí tí wọ́n jìjọ gbá ní àná òde yìí ọ̀làlẹ́kan agbanàkí ló ń jó tínú rẹ̀ sì dùn tó ń fi ayọ̀ rẹ̀ hàn wípé òun ti mọ̀ wípé àwọn yóò padà gbo ewúro sí ojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. èmi bẹ́ẹ̀ wọ ẹ̀yẹ ní ó. ẹ̀rí pé ẹ bàjẹ́ ijó síkì ní fi bàyẹn nú jẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìn-pòṣónú ni Warri Pikin ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ìjákulẹ̀ tí ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tí ó ń tì lẹ́yìn ìyẹn Chelsea ní ní àná òde yìí látàrí ìlérí rẹ̀ eléyìí tí ó sọ wípé ikọ̀ Chelsea yóò na Arsenal ní àlùbami kódà ó tún dá ẹ̀gbọ̀n pẹ̀lú owó tó tó two hundred thousand naira ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà léyìí tí ó sì san Warri Pikin tóun àti ọkọ rẹ̀ jẹ́ alátìlẹ́yìn àti olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni àwọn méjèèjì jọ wọ aṣọ aláró láti wo ìdíje náà léyìí tí wọ́n fi ìkọminú wọn hàn pàápàá Ikechukwu ọkọ rẹ̀ ìṣe ló wọ̀ bí ọbẹ̀ pàánù ẹ díẹ̀ nínú fọ́nrán ẹni tí ó gba owó náà lọ́wọ́ Warri Pikin. You get my drink say Arsenal will lose you drink real Warri Pikin you drink Ikechukwu do like this send my money to me quickly before I change my mind. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù àti òṣèré orí ayélujára ni Mr Macaroni ló ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún olùdíje ju ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn Peter Obi Macaroni ló sọ lórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ wípé ó tó gẹ́ alùbàtà kan kì í dárin pé òun kò lè polongo fún olóṣèlú kankan bẹ́ẹ̀ ni òun kì yóò rọ ẹnikẹ́ni láti dìbò ṣùgbọ́n o kí wọ́n dìbò fún ẹnikẹ́ni tí ọkàn wọn bá fẹ́ ṣùgbọ́n ní tí òun òun ti dìbò nínú ọkọ̀ òun àti lọ́jọ́ ìdìbò ẹni tí òun yóò di ìbò òun fún òun ni Peter Obi ó tẹ̀síwájú nípa fífi ìkọminú rẹ̀ hàn fún ẹni tí ó jẹ́ olórí ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn Dayo Israel látàrí bí ó ti sọ tẹ́lẹ̀ rí wípé bí ayé fẹ́ bí ayé kọ̀ aṣíwájú Tinubu òun yóò di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí Macaroni ti sọ wípé kò tọ́ fún Israel láti sọ eléyìí nígbà tí kì í ṣe wípé ó yẹ ilé bàbá ẹnikẹ́ni ni kì í sì ṣe wípé ib ìdìbò kọ́ ni àwọn yóò fi gbé ẹni tí ó bá wu àwọn wọlé ṣùgbọ́n ó sọ lórí ìtàkùn Twitter rẹ̀ wípé òun ṣetán o láti di ìbò òun fún Peter Obi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adẹ́rìnpòṣónú orí ayélujára Cute Abiola ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ikọ̀ ológun orí omi orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigerian Navy fún àǹfààní eléyìí tí wọ́n fún òun lásìkò tí òun wà nínú ikọ̀ náà gẹ́gẹ́ bí ọmọ ogun àǹfààní eléyìí tí wọ́n fún un láti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ lójúnà àti lè jẹ́ kí òun gbájúmọ́ iṣẹ́ tí ẹlẹ́dàá rán wá sílé ayé wa ṣe kí Utabiola ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ tó ń ti ọ̀rọ̀ ìdúpẹ́ wípé òun kò ní gbàgbé bẹ́ẹ̀ ni òun kì yóò ba orúkọ ikọ̀ ológun orí omi orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ nítorí wípé òun ní ọ̀nà tóóró tí Olódùmarè lò láti jẹ́ kí òun mọ iṣẹ́ tí òun wá sílé ayé wa ṣe gan sàn-án kò ṣàìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n sì ń bẹ nínú ikọ̀ ológun ọ̀hún fún ìfọwọ́sowọ́ rọ́pò wọn fún ìfẹ́ àti ìkẹ́ eléyìí tí òun rí gbà lọ́wọ́ wọn lásìkò tí òun sì wà nínú ikọ̀ náà kò ṣàìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ ní tòrótìbò orílẹ̀-èdè nàìjíríà àti òkè òkun fún ìfẹ́ eléyìí tí wọ́n ní fún òun tó ń ti àtìlẹ́yìn rẹ̀ pẹ̀lú àdúrà wípé kí olódùmarè máa tẹ̀síwájú láti máa ṣe dáadáa fún gbogbo wọn lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà DJ iPhone tí orúkọ rẹ̀ ń jẹ́ Amosa Otto tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana ni wọ́n ti ń gbóríyìn fún o láti bí ó ti ń ṣe iṣẹ́ DJ tirẹ̀ lọ́nà àrà ọ̀tọ̀ nípa lílo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone láì gbé àpótí DJ kiri DJ iPhone ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà láti ọdún 2017 tó sì ti ń lókìkí sí i látìgbà tí ó ti ṣe cruise control eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń jó sí tí ó mú inú wọn dùn ní báyìí ó ti wà nínú àwọn DJ tí wọ́n ń gbé ọwọ́ rẹ̀ sókè láwùjọ pàápàá ní ilẹ̀ adúláwọ̀ látàrí ọ̀nà àrà tí òun gbà ṣe iṣẹ́ tirẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká orí ayélujára ni mama Esabod ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń bu ẹnu àtẹ́lù lórí ayélujára látàrí ọ̀rọ̀ rẹ̀ kan eléyìí tí ó kọ sórí ìtàkùn ayélujára láti kí Davido ìyá Esabod ló fi àwòrán Davido kan sórí ìtàkùn ayélujára tó sì kó gbogbo àwọn ènìyàn tó tó bíi méje lẹ́sẹẹsẹ tí Davido ti pàdánù láti ọdún 2017 ó dá orúkọ wọn àti ọjọ́ tí onúkúlùkù wọn kú tó sì wá ń gbàdúrà fún Davido wípé kí Ọlọ́run jọ̀ọ́ kó tù nínú àmọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àti àwọn alátẹ̀lé ìyáálé màmá Esabod bí wọ́n ti ń bu ẹnu àtẹ́lu màmá náà wípé àgbà kì í ṣòro bí èwe kí ló dé tó jẹ́ wípé àwọn egbò tí ó ti ń jiná ó lẹ́tún kígi bọ̀ àwọn ọkàn tí olúwa ti ń pẹ̀tù sí lẹ́tún ní láti máa rántí àwọn ìṣẹ̀lẹ̀ búburú eléyìí tó ti ṣẹlẹ̀ sí i létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ìkọminú wọn tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ kò bá kùngbé sí màmá náà lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin islam ni alhaji ahmad aláwìyé ló ti wá sórí ìtàkùn ayélujára wípé kò sí awuyewuye kankan mọ́ o láàrin òun àti ààrẹ ẹgbẹ́ olórin islam yẹn alhaji mumin damilọ́lá ẹ̀sìn ògbàmíláyè wípé àwọn ti parí gbogbo awuyewuye tó lè wù kó wà láàrin àwọn kódà wípé ọmọ àlè ló máa rínú tí kò ní bí òun sì ti bínú níwọ̀nba òun ti sọ gbogbo tinú òun àti wípé gbìyànjú láti parí aáwọ̀ náà ó wá kìlọ̀ wípé ẹnikẹ́ni tí àwọn ènìyàn bá tún rí tó bá ṣe fọ́nrán fídíò láti tún wú awuyewuye náà sókè onítọ̀hún wá ọ̀nà àti jẹ tirẹ̀ ni tàbí ó ń wá èrò láti tẹ̀lé lórí ayélujára ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. láàrin èmi àtàlájù mú mi ìdámilọ́lá ìṣùgbàmíláyè isman president àní ìṣù àti parí ẹ̀ àwọn tó máa bá wa sọ̀rọ̀ tíjọ bá wa sọ̀rọ̀ tẹ bá lẹ́ni fídíò níta pẹ̀lú anybody àbí tẹ́nìkan ṣe iṣẹ́ ara wọn náà ń dájẹ́ bóyá lára àwọn èèyàn tó ń wá followers káàkiri nìyẹn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà àti olùkópa nínú big brother naija eléyìí tó ti kọjá sẹ́yìn ìyẹn Tájà òun ni ó ti sin gbajúgbajà ìyẹn Nicki Minaj jẹ pàápàá nípa àwòrán tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ yà Tájà ni ó ti ń wo Nicki Minaj gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe rẹ̀ pàápàá látìgbà tí arábìnrin ọ̀hún ti tẹ̀lé láti orí ayélujára ní báyìí bí Nicki Minaj ti fi àwòrán kan sórí ìtàkùn ayélujára tirẹ̀ kò pẹ́ lẹ́yìn èyí òun ni Tájà náà lọ ya irú àwòrán ọ̀nà bẹ́ẹ̀ tó sì tu àwọn méjèèjì pọ̀ lórí ìtàkùn ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni àdùkẹ́ gold ló ti ń béèrè lọ́wọ́ olúwa wípé olúwa nígbà wo nìwọ náà yóò rántí mi ó sọ eléyìí lórí ayélujára ìkọ̀kọ̀ rẹ̀ tó sọ wípé látàrí fọ́nrán fídíò kan eléyìí tí ó ní ilé ìtura oriental nínú níbi tí ó ti lọ kọrin láti ṣe ẹ̀yẹ ó wá kọ síbẹ̀ wípé a fún odidi wákàtí mẹ́rin péré ènìyàn kan sì san mílíọ̀nù méjì wípé ilé ìfowópamọ́ aládàáni ni àti kẹ́jẹ́bù wo lòun lè lò láti ríro owó yìí tóun ó sì dá sórí irú nǹkan báyìí lẹ́yìn tó ń bẹ olúwa lórí ìtàkùn ayélujára náà wípé olúwa ṣàánú mi gẹ́gẹ́ bí ìṣeunfẹ́ rẹ̀ àdùkẹ́ gold tó fi fọ́nrán fídíò náà gbàdúrà tó sì ń sọ fún olúwa wípé lọ́jọ́ kan yóò rántí òun pẹ̀lú ẹ díẹ̀ nínú fọ́nrán fídíò ọ̀hún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọmọyẹlé ṣòwòrẹ́ ní ọ̀rọ̀ rẹ̀ ti gba orí ayélujára kan látàrí bí ó ti ṣe ìtasí olóṣèlú Dino Melaye níbi ìfilọ́lẹ̀ kan Dino ló fi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn five hundred thousand naira ran àjọ náà lọ́wọ́ tó sì gbé owó náà kalẹ̀ fún wọn lójú ẹsẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n pe ṣòwòrẹ́ láti sọ̀rọ̀ ó sọ níbẹ̀ wípé nítorí ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé àwọn yóò pààrọ̀ owó orílẹ̀-èdè Nàìjíríà pàápàá látòrí two hundred five hundred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 ire àti àánú pàdé ṣògo rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.